أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وأن الله ناظرة إلينا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 آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما تثقفنهم في الأرض فشرد بهم من خلفهم لعلهم يذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون الذين آهدت منهم ثم ينقضون أهدهم في كل مرة وهم لا يتقون جمهوريا كالي أجن إن إنا ندبيه أنا سيد ستي سان موري أذن غنني كاكا أمو كاوكو موري ندن ندو نو دوموري جوان نهنا baba aka nka enene na enene nene aka e, anyị oge na ina aka na iru ntu omori amade ya sha ji ogo na onye ini je njosa de na enye nwehi enenye nwehi enenye nwu senye nwuve senye ve ọbabere mmiri ya ọnụ bi aka nye ere nka ayọ nọ na chi

bano kuraiza ne na anu baba kwene dede za kulewana ini papa bene senyire kuguwa wa ime sono na na bene ba hulewa ogoro salatu mtumuri sallallahu alaihi wasallam diyo ina kakene nne enne me bane de ni guntu muri ona ba mete te. إنه مريه تريان يتين ريان كي ثم ينقلون أهدهم في كل مرة وهم لا يتكون دو مريضا كان كي فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون فإما تثقفنهم في الحرب أمريكا ينتمريك وانتني هذا نناني ana mama shahujo katitinye onriyo gana ina kakana ruwa fa imma tathkafannahum fil ard amani ka ruwa ragara ko wa wa gani yuzira ko فشرب بهم من خلفهم لعلهم يذكرون فشرب بهم سوى ما أبجوه سوى ما أبجوه ya zama a zama zai da mini fashar ribi himman kalbahun zuwa rawaye duwa suwa eh me patara wa fuwa ya duwa suwa ma piduwe ya mana zama zai da mini ne do bi dikarat lowa ekenu lo ese zama ma bo bo chire ni abama zama zai da mini fashar ribi himman man khalfahu lowa oisezem na ma ba ma ba re na ezere na ni ubotire imisomu amere wa oro e peba yo no ha peba le wa oro yo e wa yo anu agu wa yo e do do mo hiye ma na le فشرد من خلفهم لعلهم يذكرون ما نسوا ما بيجوه ما نسوا واي واي

obi ẹ̀rọ náà wọ́n ọ̀nà máa ń yí ọbẹ̀ ẹ̀rọ máa ṣàwọn ojú òní kí wọ́n yọ wá sọ́ńtò mú nípa mẹ́wàá. ayé oṣù mi yà kàkà yìí jọ́ńtò mú rí ọ̀nà ní èyí màláìka jí wúlò orí tuọ̀ka ẹ̀ ọ̀ máa yẹ ó wà wọn náà àwọn yẹrẹ kó tètè kẹ́ni màláìka yẹn náà yẹrẹ kó tètè wọ́n kọ́ sẹ́ wọn ní ọmọ tó mọ̀ sí káyà sábẹ́ nìka yìí ọba máa wọ dókè yẹn wọ ẹsẹ àsáńtà ọmọdé ọ̀rọ̀ nfa ni fàlà ìsọ̀lẹ̀ yẹn nà lọ asúrà ńlá fi bá nàkọ̀rọ̀ yìí ìsọ̀rọ̀ máa sàrà náà bẹ́ẹ̀ yà ni asọ́nyi ńlá yà kọ́ àákíní bá nàkọ̀rọ̀ yìí dọ̀nà iná kókó rẹ̀ nọ̀nà iná dùgbẹ́ nọ̀nà iná kúrẹ́ nọ̀nà. Slọ́tì ọ̀tọ́ wọlé yìí. bí àṣà yọmọ kàyé ọ̀ntọ́ ọmọrí yìí orí bísì jẹ́nìí àbàkárawà ìyé ìkẹ́nà yìí hẹ́sù ẹni wọn bẹ́ẹ̀ wọ kárẹ̀ wọn ni àmọ́ ọbẹ̀ ní ẹ ọ̀bọ náà bá sẹ́yìn ohun tùwá iná náà ọ̀bà bá weki maakara yi lubaba abi abi lubaba ama ama tona banya omena medua daba nyika omuri odutu mma ni wei ibari ono ni eitehe إن يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. دونتو محمد صلى الله عليه وسلم ìjọba nkara wa yi ina aka ni eku ewura yi dɛ enyi sɛ koro mɛ osiri dole kata rɛ agoka esu adi na yi na eyi enyema abisa sa ɔta osiri kata rɛ de ebi sɔrɔ yi owu yi dɛbɛ tuwe tontom ori mu kene ehyɛ ite na esisolu ireso eba banya banya na yɛte madina anahe aus ɔnre hazrat ɔnyala ina na anahe aus ɛnere ba no korɔ ibe ne na ɛdidi e, nyuze a nyuze na ina kaka ne ne ɛni e, ba ahuri amere de aus odie bi aba ɛne aus de ebi tontomori bi de adukɔ yɛ ntomori kontomori ɔhɛrɛ ya ntomori ọ̀rọ̀ ọ̀rọ̀ ntomori oyi sùúrù yìí wa ntomori sọlọ sọlọ ndọka ọtí náà yẹ wọn mímí káyé ọ̀nà ẹ̀hìn wọn wọn mímí ọmọ kàrẹ́ yẹ wọn mọ̀ ẹ̀ dẹ́ka gẹ́dẹ́gẹ́dẹ́ ntomori ká máa kúrẹ̀ ẹ̀ wọ́n yọ bọ̀ gbẹ̀dẹ́ àwọn mímí sáà ẹ̀ lọ́wọ́ sí

onto muri ara horere boyo wa yake anyu zina kana na zene na jonto muri na horere boyo wa boko we mibetele kawa na ni o ile kawa mibetele kawa na ki halifa na yake ni anti ama na kaka dijo ya mine ama eva ma konore obama anyi hono ka doka israelite israelite ni ki ala en ni number 1 na onuzen hɔbɔ nɔn ko papa nyɛ papa yi ne yɛ aka yi aw ne yɛ aka yi saad ka wa yɛ ka yi pataki ɛna ne so ne kawa na ini ɔkari ama wa ama ɔsɔ na ɔbi tɔ ɔsɔ na ɔbi tɔ de saad dɔ ka yi osi tɔ dɔm ala yɛ saad da matala matala ala yɛ saad dan. bilahi lọ́mọ̀tòláì okosi tí ọgbà ní kàyé ọ̀rọ̀ náà akọ kàfá nyi ọ̀rọ̀ náà tó lóhùn àbúrí yóò mórí ọmọ wà rẹ kàsọ́mọ kọ́rọ́ tó sáàbẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ náà sáàbì sọ̀nà káyọ̀ kàfá ẹ̀nà yà kàfá ẹ̀nà wọn tọ̀ rẹ̀ èyí sáàbì náà wọ̀ kàrẹ́ ẹ̀rọ kàyé ọ̀kàrẹ́ ẹni ẹ̀nà nínú ọ̀dẹ̀ká òsẹ́nìní òyẹ́nìní abisanini abisanini abawa ɔre da yɛ no ɛnanabɔ piti ha tɛ na si asani na nabɛ tɛ. ma tuntun mo yin isanini ɛna bi fi no wɔ agawa yɛ no da abawa da ɔre yɛ ni da ha. ينظر توم صلى الله عليه وسلم دوكاي او كاريو موري سادو انا اف سادو نوتو نيا كاريو نون او موري مي شو غو اسادو ما انا تروس كو موري انا بي كاي كفا اما تفقفنهم في الحرب فشر بهم من خلفهم لا اللهم يذكروا اني سكو نكاي او هو غير بولدي دكو فشر بهم من خلفهم سوما بيجو اينا نا نا بي بيوان وقت تاتا dɔɔbi ɔyi kɔ kɔwa yɛrɛ ayɛ yɛ nana abanaba yɛrɛ mɛ mu la alahom yɛ bɛkɛro o bɛ sábà yɛ sè mɔ ìtàmà yɛ kiri ɔmá ni nɔ obi abamɛ wuro a ɔbɛ náà nyi ɔgɛ ɛ ɔmá sɛ ahu tó nyɛ àgbo kẹfọ náà mo ní tàyà ń bani yẹtẹ dé tọgbọn bani yẹtẹ yẹn tó mo ní ìní rẹ yọ nọ ìní rẹ yọ nọ ìyọ nọ ọyà ọyà mi wọ́n yẹ kàhẹ́tẹ́ ọkọ̀ mo ní yìí gẹ́gẹ́ tó netu di kontu mu sallallahu alaihi wasallam bama hi anya na ebo no hi asa ahya o yeina ile nana sa ase la gba wa ni be ani bakfa na ebe be kwa wo guri miri mi lele ku netu kontu mu sallallahu alaihi wasallam ohia ba bi de na ebe do ka e waka kwa za oni ni barema do na bi ni kwala ɔno ne barima no korɛ kɔ abakorɛ kɔ ano torɔ so kae david wɛti madina ɛkyiwe bɛɛta ozɔnyɛ no dɔ no kɔɔyɛ wo mene de ɔkwala ɔno ne barima da so birɛ no korɛ kɔ donto muri ɔma ndan ka wa ɛkɛyɛ berɛ a ɔde ne ɔkakwala ɔno ne barima dɛ koko ɛhɛtɛ to korɛ ɛfini asago wɔ hɔ ɛna e ɛna e torɔ so ka ama ne nsa seɛ wɔ slotron tó mori nìyí èyí sọ tó mori nìyí mẹkẹ èyí ọyẹ rẹ sọdúwà dèkà àdúwà náà ọmọ kọrọ ẹ wọ ìyọnà ìyọnà yẹn ní gbogbo mori nìyí ẹtẹ nì. anamẹkọ ntọ́mọ sọlọ sọlọ ìjẹ́ ẹni sọ kúrò mẹ́ ló ṣẹ́jú ehun ọ̀nà fẹsẹ̀ abẹ́ ni bẹ́ẹ̀ kì salman alfarisi ọkà yẹn tó mu ní ọ na èrè ka yẹ ààyè ọbẹ̀rẹ̀ pẹ́ nínú yẹ ọ na èrè e ka wẹ́ẹ̀ yẹ nínú wẹ́ẹ̀ náà mẹ́rin lótó orí kẹrẹ náà bẹ ọkà kárí madina ó bá sẹ́yìn rẹ̀ lè wéé òsì wọ́n wọ́n bẹ́ẹ̀ kì sọ tó mu ní mu náà. bọ́ọ̀lù kúrẹ́ ìlú náà náà sọ tó mu ní ọ̀nà ìpamọ́ sí ìwọ̀kì ní ẹsẹ̀ ní fúnṣọ náà wọ́n fi àṣàlẹ̀ dé ní ibi ọ ní ìjọba pàrọ̀ wù dé pàrọ̀ dé kò ihe kì í buyú kiri iri ihe mìíràn tó sùsù ẹ̀ náà náà ike nana ń wé mama. bẹ́ẹ̀kọ̀ kárí ọ̀nà tó mú ìṣòmù kọ̀rọ̀ àbẹ́nà náà bọ́ bí wọ́n náà sí rẹ̀ nìkẹ́ ní ẹ̀kẹ́ tí ò lè hí náà jù bá tó ṣe wá dáwò wá báyìí ìjọ ní iṣẹ́ ní dáwò wá rẹ̀ فإما تقفنهم في الحرب فشرب بهم من خلفهم لعلهم يذكرون دو دو دو دو دو دو دو دو دو دو دو kàánì déere wọn wọn omuli ọyàn hẹsẹ tó ẹ tó ẹfọ náà náà omuli yóò ti nasara ni yẹ tẹ islam bá yà ń tẹ ẹfọ náà fa tonto omuli ọmọ fa tọpọpọ omuli yìí wọn tún tó omuli yìí. فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون

إن الله لا يحب الخائنين ẹ̀wọ̀n tó mọ̀ sọ́lọ́ lọ́rẹ̀ sọ́lọ́ wọ́n bá ní ahúrí nẹ́ka yìí àní ràgùn amáyíọ́gẹ́ n'aka náà rèé wọ́n àní ahúrí nẹ́ka ẹ̀yẹ́ wúṣẹ́ òjò iye ọgbọ́n nìyẹn dẹ̀mẹsẹ̀ ẹ̀wọ̀n ká ọ̀bẹ.

láti ohun tó mú rí ni. wa imma ta khafan na min qawmin khiyanatan wa ba jan wa hi ka nyi ra gwa mabo me ore mo bo ini ra gwa na yi oge na ka na ore jodi ke ba enyo sha ujo eh, wa nyo wa iko nyo sha ujo iogo no onye de mi se e boro ka obe to fu ka e we fi ni meri ase ya akukoro nyo wo

ɛna ahyɛ ahodoka tete yi èyí sikɛ mɛmɛ xeyama ɛmɛmɛ wɛrɛ mu bɔ ɛna ɛsɛ tó ka eyi ɔgɔ nɔbɛ ní isɛ òkú ɔn dé ehuri ehi òkú omori kẹwẹ ɛwɛrɛ yìí lásìkò ɔmọ anamọ ní huri tẹ ɛyọ fam bèbè lẹyìn alasawa fam bèbè lẹyìn alasawa fam bèbè lẹyìn ní ɔgɛ nɔnɔ tó wa alasawa do àjẹ́ dẹ̀ yẹ dẹ̀ wàrẹ́ do ọbọ nye onye ara anasa wa do ọbọ nye onye ara mbe ina oyi ka ye ekuku ni ọga ina na ye o kìsẹ nkọ ọmọ ina na ye ọbẹrẹ azẹ ọrẹrẹ bọ ọrẹrẹ kọ inna allah la yohebbo lkhaini fatakitara omori la yohebbo lkhaini ó sì rí ẹnu náà ọmọdérẹmú bọ ọmọdérẹmú bọ nìní omori ó sì rí صلاه تومري صلى الله عليه وسلم او بين حديث تومر صلى الله عليه وسلم اوك لكل غادر لواء يوم يوم القيامه ابلنا ما مزور مبا ابا ابا نتي انا ما سي جاي ان قيامه ابا ني فلاك انا ما نبي اي تي ابا نتي انا ما سي جاي وين قيامه don to muri akan ka yurfa ulahu bi qadri qadri utu yana ne ala so te ba yo le hopo ire mu vo no amma ba ene hono na ire hopo ne si mo le ire mu vo ava utu yana asi ne ba ava ma se so here yo ala don to mu ka beta ora inni wala qadira a'zamu qadran min amira amma ọ̀ntọ́ mùsùlùmí sọ́lá ọkọ̀ ọ̀nyà ọ̀nà mẹ́rẹ́rẹ́ mú wọ́ amakatẹ́wọ́ amarata dídíánidẹ́wọ́ òsídé náà abada àbọ̀dà ọ̀nàbọ̀dọ̀bìdí ọdọ ọ̀dọ̀bìdí àbẹ́kọ̀rà lọ́tí ọ̀tọ́ mú rí alìmọ́mù kòtòbì ìjọ́nà mi tààlì kìí rẹ̀ fúnra ẹ̀ ọ̀nà sẹ́mi kọ́ ọ̀dọ́gìdì ọ̀bọ̀ yọ̀dìka ara yẹ ọ̀nìdì náírà yẹ ìyọ́ka ọ̀dọ́gìdì nínú ọ̀dọ́gìdì kúrò nínú ọ̀dọ́gìdì làgbẹ́ nínú àná àná màá mọ̀ ẹ̀sọ́rẹ́ mú bọ́ọ̀nù ẹ̀dá kúkú bá nyá na-abụrụ ka ìtìyẹn na abọ̀rọ̀ anyị n'aka ní rẹ ọ̀rọ̀ anyị òrí iyoga anyị ẹ̀dá kú anyị

Azụmahịa aya na esi azụmahịa aya ya na mi ku islam da mi aka ọ mo yanke alɔ dɔbi dɛ nɔmɔ ama ero nyi ɔgɛ dɔ na lere wu ije ìka anya na yọ fún ní sukọ náà anya mẹ ìkàrẹ yìí rẹ ka Ontu omori bana bipi omori kɔ osinu ba ni tɛ yika bi ma kani ne onto omori ma ba kore ku ne tuwa adini sɔmu hudebi hudebi a ni tiriti hudebi a a nyi ɔgɛ n'aka n'onto omori ɔniri ka bi ma kani ne ili ɔgɛ ma ɔbi ka ye azere ko jɛ mira ye hɔ asakɔrɛ ko ili ɔgɛ ma ɔbi ka asakɔ ha na ŋɔ asare kɔ ha na ɔtɔ lɔra. ɛnam a ɛbɔtɔ amaso na kɔ ha na ɛnam a ɛbɔtɔ ne yɛba na kɔ na kɔ a ɛyɛ kutua wɔn tuntun mu nimu because ne ma kanne den na gbɔ ɔba ɛnam na bɛ wuro ntɔn mu yi bi ma da peperepe ka de sa ojo ɔka tete nye na n'aka ne ntɔn mu abika deki isabe mesike ne si eto bika ijo to muri biri tinya we kure kutua o de pe omori ka omori hi o sire o shinu ba ni te iyo kazi ni maka polo poro do yuwa ko to muri ma ndipe mama Nene skene shoja katwa somo na kakako eh, eh, kakaka ye akayi wadan ka kukuvina kana inyu kɔsɔni ɔɔ ɔɔdɛ abuka anan tó mɛmɛ yìí fati o ma kɛn. alimami kutubi ilẹ̀ ipa pisọ̀n ọmọ ẹ̀ṣọ́ náà lọ́mọ àkànníkà ama ìràgbọ́n náà kàkà ẹ̀yìn ọgẹ́ náà kan náà èrò kó omori àbí náà kan èrò ń tó omori yìí dé ìkọ́ ní ilé ẹ̀bì òkú omori yìí dé ẹ̀yìn ọgẹ́ wọ́n ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìrìnà wọn ẹ̀rẹ̀ nẹ́ẹ̀. ọba na alụ nne agụkọ ọsọsọ ọmụkọrọ ịnịrị ntụ ka ka ịnna ma lahar bụ kere kwa ere ọba ọnụ ya ọrụ kata azịza na ịnụ ere ọrụ m si kata oshi kaka bụ ya rụbọ eke 47 dɔbɔ sɛ ka wuli ɛru wɔ ɔbɛ se ke forty seven dɔw ma nyɛ tɛ tɔnɔ te ke forty seven dɔw ma nyɛ tɛ anaba yɛ te ke forty seven e ti sɛ ka wuli ɛru dɔw ma awo kirikyɛn mu ere ama nyɛ aba na sɛ ka wuli ɛru wɔ ɔnɔ yɛ bɔ ɔnɔ yɛ bi de kuhu mɛ ɔmɛ du bi de ɔmɛ no dakara dɔ kuli yɔ dɔ bi de kɔnɔ bi di bi eke wasema na okumukora aho okumukora bọ́sùn tó wọlé mi jùlọ náà máa nọ́ntọ́ wọlé kì í nàmbà alharbo kòtàtùn ìrẹ́kọ́ ìpèrè ọbọ̀ ẹ̀mìrẹ́ yọ ọ̀bọ̀ mẹ́sì kàtà bàbàbà ẹ̀mì mi yíyá ọ̀rọ̀ mi yíyá ọbọ̀ ọbẹ̀ dáàlì náà bọ̀ kòtù mi dáàkà nkàtọ́ ẹ̀ túrẹ̀ sọ́sọ́n ẹ̀nẹ́ ní ìyí ọgẹ́ náà kàkà náà èrè dẹ́bọ̀ níbi dẹ́ ìyí ọgẹ́ ọ̀rẹ́ tẹ́ẹ̀tẹ́ẹ̀ anyanwụ dọbụ kara wada kuru ihuwa ẹni ihuwa ti na nọnụ kọrọ ya ama ẹni bẹẹ akọ ní díẹ nínú amadara nyi ọgẹ ayọ náà kàfọ mbèbè eléyìí má lásìwà ẹni nílẹ sikẹlẹ nyáwó rẹ dẹdẹ náà kàá nìkan ẹni fati ọmọ bá mi tẹ. kóńtó omúlé ọ̀kàkà okaka òṣèlú mọ̀nìtẹ̀ ọ̀ṣunṣun ká ọ̀ṣunṣun wà káyé mọ́ta ọ̀ṣunṣun káyé ọ̀ṣunṣun wà ká iye gbọ́nà wọ́n lọ́ọ́ sáà òjò yẹn ni ekù ọ̀dẹ́ náà kàn ẹ̀bẹ̀ wọn. ọdún ìrẹ̀ yìí mọ̀nìtẹ̀ mẹ̀tí rẹ̀ pọ̀ rẹ̀

látún tó mọ̀rí mú. Wàlá sàbánà láàrin àkàbàrò sàrò iná òmùlá ìrọ̀jẹ̀zọ́. Wàlá sàbánà láàrin àkàbàrò sàbàkò iná òmùlá ìrọ̀jẹ̀zọ́. Ó mọ̀rí mú. Ọ̀kàlá sàbánà láàrin àkàbàrò sàbàkò omori ke nana mo kawo asemi mi ro kae sabaku kenera enera to mori do wo enera ụgwọ de bi ino to mori do wo ojure enana enene mere deto ankiri mabu sufia na ni kono ile oh, na

وأعدوا لهم ما استطعتم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط okuwa muri jona atukuwa muri yadin atukuwa muri yuwa وأعد لهم ما استطعتم من قوة ومن رباط الخير تريبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا في من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا لهم ما استطعتم من قوة أمري بلا بيك أمري رسول الله تجد تيزوان وأعدوا لهم ما استطعتم من قوة ويتنيو تتيزوان مني وأمازو مزو مني ما استطعتم وأمازو مزو مني suma ne etenyi titezuwa menkuwa inu kata nyenye no wanyi titezuwa nini nakira omori na ɛzɔ wɔn nakira to tufi do omo wɔkɔsɔtam idalam tosbak bena fi nakira ɔkara pere ana kaabɔ amase bi ka ye ɛnyi nafiw inisɛn akure yi kɛlɛ kore ana ana bɔ de ti nakira no ankila arima وأعدوا لهم مصفى ما إذا نعم بإيش العظم Um, I maana m masapaa tụm ụwa mezu mezu nii. ụwa mezu mezu nii. Ebe maa n'afi ya ya ya naa maa ihe si naa masapaa tụm mị nkuwa wetinye oti eziwa na ni. Masapaa ụwa mezu mezu nii mị nkuwa ị na ọ bụ n'ekele. Onye na-echu tiriwa. ama ɔbɔ kata ana gyiri hyɛria slatin tó mu rinji. min kò wà ìjọ tó mu rinji náà kẹrẹ yẹrẹ ikú wọn náà yẹ ala ìnànkúwọ́ta rọmùlò ala ìnànkúwọ́ta rọmùlò ala ìnànkúwọ́ta rọmùlò. ntòmùrí ka gbàtọ́ ọmọ rẹ̀ yìí ni. anavokata onovo ineni o anavokata onovo ineni o bẹtọ ọrẹ ni anavokata onovo ineni. ilé nubọsẹ bẹtọ ntọmọrẹ anyi sábọnà ká ìbàtà wéé né wá ẹsà kò ìnọzẹ lẹyìn wéé né kò ìnọzẹ lẹyìn. oyinọpa ọmọdé ní ọtún mú ní ewu nìka yìí àkàkà na náà fò wọ́ ẹ náà fò wọ́ màtẹ̀rẹ́ pẹ́mẹ́ ọdún náà àgbàgbé náà sọ ha ya yẹn nne ọ ní ọtún mú ní kò oyinọ náà ọmọdé na ewu bẹ́ẹ̀ àká náà nìka yìí oyinọ náà tó

dɛnyi ɛɛ dɛnyi wɔkraft ɛnɛ yahɛ ɔ mɛmɛ ɛnɛ rɛ mɛ ɛnɛ rɛ ɛnɛ rɛ ma ɔ ɔnyi pilot drone drone lọsọ tó mo rí mi ẹ mẹta yìí nàìjíríà yìí n'ajẹ mi ẹnẹ kùsọ dẹbi tufa ẹnyẹrọ náà yẹn wura bẹẹ bẹẹ tó drone náà mọ ọtọ onye onye kọmputa room a na studio room a ɛnna yɛ ayɛ nan control aba ɛdɛ kɔ no ɔyɛ mi target kɔ no ɔmi san platform tó mo di nìyí. bɔn wɔn na target no bɔn ba na ba kúrɛ lórí ìbàdí yà á náà yẹ. They should play non-water. Any of them. It is technology. It is a, uh, uh, technological advancement. You don't twin agent of an arm. In a require. It is a form of the same matter. Yeah, general. Yeah, general. We never have an enemy. Stop your tomb na ọwọ́ ọwọ́ ti satellite àní nira ẹ̀ bá mi. ẹ ti yá màmú ìrìn ọmọ yá mú ẹ mẹsì dúró ní nìyí desi tèèlì anyi hílọ̀ sọ̀nyẹ́rẹ́ ní tèèlì àná ní dúró náà bá ọ̀bọ̀ yìí bẹ̀ ọmọ ẹ̀wọ́ dó ní an hílọ̀ sọ̀nà náà yìí ní speed àná bẹ́ẹ̀ bìtì ẹ̀ bá ní dúró bẹ́ẹ̀ wọ́n kó lè sáwọ́ ilọ̀tọ̀nà bọ́ọ̀bọ́ tọ́mbọ̀lán bọ́sọ̀rá ọjọ́ onye ọjọ́ onye lọ́tún tó múrí yìí isi kùránì kàí ló ń tó múrí kàí ẹni ní ẹ̀rọ kọ́ múrí ẹni bá sì mú kọ́ máa ń náà jẹ́ ni èyí kọ́ múrí dẹ́ ìjìnlẹ̀ máa ń náà ọ̀pẹ́sọ́ kẹta ní ó jìlẹ̀ pé náà jìn òyí náà rí ẹlẹ́kọ̀ọ́kọ́ àmẹ́húhọ̀ ẹlẹ́kọ̀ọ́ àmẹ́húhọ̀ kẹwàkàwà lágẹ́dà àkẹ́wọ̀ ẹlẹ́kọ̀ọ́ àmẹ́húhọ̀ Anyị. láti ọ̀tọ́ rí náà mẹ́rin ɛnɛ ne bɛ tu yi ɛmi kan ne ba yɛ ba ba yɛ taporo yɛ ko ɛko ɛwɔ no de hu na wɔ mɛ yɛ sɔyi do kibile nana bɛ yɛ na ne yɛrɛ ayɛ yɛ gbolo yɛ yɛrɛ ayɛ yɛ tɛrɛ ma ko ìjẹ́ bẹ̀ riri gadget sí riri ẹ̀rẹ́ yẹn lẹ́zàrà ọ̀yẹ́sẹ̀ bá fún iná mẹ̀mẹ̀ nyọ́wọ́ ìsú wẹ̀ amẹ̀nyọ́wọ́ detect wẹ̀ ɛkɔ wɛkɛ na ɔn ɛmɛ nyi wɔre detect kibla iye na wɔka bee kaa kɔsan ɛnri gajɛ tɛ nana bɛ ɛkabu jɛ ne yɛ dɛn discover ka ye malasɛ ne de eki kibla ko kekere te bila ɔno malasɛ ne ju malasɛ ju ne ju mi ni kẹ́mi àwọn ọmọ náà ẹ discover malasɛ náà malasɛ ne de kibla ɛsɛ ɛsɛ ɛhu. ọmọmọ mọ́lá sí júmọ̀ inú jù omi fúlọ́tí ó tó mú rí mi david ní dáàrù alka ní skúl láì hànà bẹ́ẹ̀ àìsè so zuwe ẹni teachers amẹ̀nyẹ́wọ̀n ìdìsọ́ amẹ̀nyẹ́wọ̀n ìsúwẹ́ amẹ̀nyẹ́wọ̀n ayé mọ̀sán and concern and so forth bẹ́ẹ̀ yi rọrùn manager ọ̀rọ̀ rẹ̀ ìtẹ́jìrà bẹ́ẹ̀ yà sọ pẹ́ iná nà sẹ́yìn ní kọ̀mpútà nà. ibẹ̀ ẹ̀wọ́ yìí nínú bẹ́ẹ̀ ẹ̀wọ́ yìí ṣó sí sọtmọ́sì àyíká yẹ ẹ̀ náà ẹ̀ lọ́ọ́ yẹ àbá mẹ́mẹ́ ẹ̀ yẹ ẹ̀ yẹ ọ̀nà yìí ní kíláàsì. bẹ́ẹ̀ ẹ̀ pọ́ìntọ́ ọ̀rọ̀ rà ẹ̀mẹ́bí mọ́ọ̀sì náà ni ọ̀sọ́ mi. nkọ́ kè é àná ìwọ̀n ni mẹ́ẹ̀ yà á bẹ́ẹ̀ tó sáwọ́ bẹ́ẹ̀ ní náà ẹ̀rọ náà ṣiṣẹ́ kẹlẹ̀ tọ́jà ẹ̀dọ̀rẹ́ ẹ̀bọ̀ ọba ẹ̀ àbá wọn. akọ̀rọ̀ nù nà obìnrin nínú kéńké dúkọ̀ àbísẹ́ yẹn tèbúrẹ́ náà dúkọ̀ yọ̀bìjà òdúwèrè ọ̀rẹ́ ọ̀mẹ̀mẹ̀ ọ̀mẹ̀yà ìzọ eré nínú àyà náà dúwòwèrè ari kọ̀mpútà dọ́nà wọ́n ayé kànyẹ́ ọ̀rọ̀ ẹ̀dúwẹ̀ gàwà kànyẹ́. this is the air paranum system mẹ́rẹ̀ẹ́rẹ́ bẹ́ẹ̀ ní títà jẹ́ fẹ́ mi bẹ́ẹ̀ ní sẹ́mà ń wọ́rọ̀ bẹ́ẹ̀ ní nísà yẹ́ mi. omi kọ̀mpútà yìí náà náà nìyẹn ẹ̀rọ àwọn kọ̀mpútà age ọ̀sùlọ́tì ọ̀tọ́ mọ̀rí mi. ọmọ ní koran ṣe pan ọ̀tọ́ mọ̀rí à ṣe pan kẹ́yìn tiyan tètè yìí amẹ̀sùmẹ̀sù. ọ̀sán náà yà ní ẹ̀kọ́ ẹ̀ṣẹ́ dé kẹ̀ṣí rí ẹ̀dọ̀kọ̀rọ̀ àṣírí ẹ̀rẹ́yìn àmàṣírí ọkọ̀ náà yíba dúró ọ̀nà yẹ́gù ẹ̀yà mẹ́rẹ̀ ìdá mi wú ẹ̀yà mẹ́rẹ̀ ìdá àzùsẹ̀ ìrùsẹ̀ yìí ọdún àzùsẹ̀ náà rẹ̀ bọ́sọ̀nà bá kọ́kọ́ rẹ̀ òyìnbó rà mí ní húnà sọ̀nà òyìnbó náà ti dúró dọ́ọ̀tún òfin dọ́ọ̀ ní mẹ́rù sábà náà wà ẹ̀yà náà wà ní. ẹ̀wọ́n náà kẹ́wọ́ yìí náà yẹ wá ọ̀sẹ̀ ẹ̀wọ́n náà tán náà wọ́n òyìnbó ọmọ tán náà yà á bẹ́ dùn náà fún yìí ẹsẹ̀ ẹsẹ̀ náà ẹ̀yìn òwẹ̀ kí wọ́n yẹn máa lu ẹ̀wọ̀ bọ̀ ẹ̀ lọ́yà bọ̀ ní títí hẹ́ ọ̀ ẹ̀wọ́n bẹ́kọ̀ wọ́n rí ní pípẹ̀tẹ́ lẹ́nà yìí nìkan ṣírí àṣírí ọ̀rẹ́gbọ́ pa wọ́n wá kó mu kọ̀rọ̀ iná hàn náà yẹn náà o tẹkinọlọgì ọ̀rọ̀ àbáwìjẹ náà sáyẹnsì ọ̀rọ̀ àpẹnẹgbọ ọ̀rọ̀. slọtụ ntụomori nini wàá yìí nínú kálítì àwọn inú kọ inú kọrọ nínú nínú yẹ dùwọ̀ ẹ̀tọ́ ẹ̀bí yẹ wùhú inú ayé káyé ẹ̀họ́ ọ̀dàdé ẹ̀mí náà kúkú yà ó pírètì àbọ̀ ẹ̀mí náà ẹ̀ kúkú tù jọ. muhammadu rasulillah sallallahu alaihi wa sallam omuri ọba yà báyìí. dẹ́kun kọ́nọ́ náà ni. abanyi bayi barikuba jate be dokoro no asiri ibo pa be kukure ko no no bere ono no be fan dase kwala dase kwa uru do boro onro ko so yo oboro anu bu me anfani do bi so kata e do ni bi aya mi e nwa Ewe nwa ya ke wa anya anya shiga mo mi. Jo re tenye ko ni bi ibu ɔyɛ sɛ aka wɔ sáyẹnsì ɛnna ɔmɔ bá mi nọ tẹkinọlọgya náà dẹ ẹ kọ dọ ọmọ ndó ndó nisọ ndó ọmọ ni kawupẹm ẹwọ ẹ kẹrẹ kawupẹm àkóso mi wà lóye kéde o ewere yòókè ó tẹ ẹ náà lé dá ọmọ ni kawupẹm rẹ oyin náà bẹ yẹ ẹsẹ sọ kẹsẹ ayé ìlú yẹ ẹdẹmùsùn dá yẹ ayé ìlú èrè kí sá kàn bá. tún tó mú yìí. ara àjòzọ ní àkàrẹ́ ànáàmì ara àjòzọ bó gbẹ́fọ́ ọrọ̀ ọrọ̀ ara àjòzọ bó àṣẹ wọ́ pèrè sọ́fọ́ ọrọ̀ ọrọ̀ ẹ̀pẹ́ sọ́fọ́ àṣẹ wọ́ ilé ọ̀rọ̀ kan dé ike ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ike ìzọ̀ bí ìkùjùzọ ti jẹ́ mọ́ màrà màrà ẹ̀mẹ́ ẹ̀dùn mẹ́wàá àǹfààní that play on their intelligence Did you have dídú ẹ̀ hàtẹ́tẹ́ báwo ara wa kẹrin ló pẹ́ kókó ọmọ pa èso pẹ́yìn àkú dẹ́hìn ègúkà wèé tùkúrò ìwé iná àdìm to ètú èní rezi èyí ètú èní mọ̀nkí. Oslotu akida akonye rank na onye na esiri zu ụta. Alụrụ ya ahụ ọjọ n'iri jọ n'ọdọ ọdụ kara na ọtị sị ọzọ ọzọ mee. Tozutu na amasị ya. Atụ ibu ndị bank na bekee. N'ire zi na dọ n'ire tara dọ ili kiu. ìyẹn sọ láti ọ̀nà mẹ́rin adé èkó mo rí pẹ̀tẹ́ dé kẹsìrì ẹ̀sìrì ìdókọ́ra nù ìwọ́pà ìwọ́pà ọ̀rọ̀ ẹ̀sìrì ọ̀rọ̀ ọ̀nà ọ̀rọ̀ bísínà kẹ́yìn ní islam ọ̀rẹ́ bọ̀ ẹ̀hà náà yọ ẹ̀rẹ́ họ́sà náà kí sìtẹ̀kára yọ.

ne ko si te yiwa do se kora ne hega a wo diri ku e wana se kora ne hega a wo diri ku ago ke kora ne hega sho da ka se hema slot on to mori ni ne da man zo ko mori da man duwa ya da man duwa ya te so ten da man so de de nyen ezeyi no ko ne pɛrɛsɔn ni ye na na ne ye sisan ni ɲɔgɔn ba fɛn wɔ na a ma ni dajɔ bɛ o zɛnɛ yɛ wɔ o zɛnɛ yɛ wɔrɔ ni min wi jɛnɛ yɛ k'a y'a ni suwajɔ lɛ booro isiri ɲɛ y'a nɔ ini sa nfani n'o la nfani ne y'a ni bɛ in society ɔni o ko mo de ɔni islam ɛmɛ n bi yi kun mi de duwe ha yɛ tɛ kɛnɛ anyi bi sukuu landa eke hati mi aka aboa taka anyi hati na nebi suleimana hati mi asiri asiri sehe sihiri ni koran kaki kufuru ɔbi ɔkawo ɔbi ɔkawo ɔbɛ ino yɛ yɔba ino yɛ aljanu sihiri ya domuri akaka ɔma kaba suleimana walakin na shayatina. كفروا يعلمون الناس السحر lọ́tún tó múrí ní tẹ́kí sọ náà rí láti náà níbi suleimana wáyé ya hafi nínú ìrẹ̀mọ̀ náà lọ́mí physics inú mathematics kẹrẹ mẹ́ẹ̀ka àyẹ́ sáà ẹgbẹ̀rẹ̀ àyẹ́ brian àdáyẹ́ graph àyẹ́ triangle mẹ́lẹ́mẹ́ ẹ̀yẹ́ dọ́ọ̀lẹ́ the rectangle eh they draw on a uh, triangle they tabulate am it reach here ayi ah, eh, eh, eh, four con four mẹ́rin mẹ́rin ọ̀nìní mathematics four ayi ah, four figurative wait kala wait kala seven na ado jẹ de ayẹ de keriza yọ de na ayi ma siri anu bẹẹ ayi pe ba anu ni mathematics kẹ́ ní ẹ̀ka àbọ̀ ọ̀nyẹ́ ọ̀nà ọ̀rí physics lónìí sáà rectangle triangle sáà sábẹ̀ angle sáà àdó ọ̀dọ̀ àbọ̀ ọ̀nyẹ́ ọ̀nà ẹ̀ wọ́n wá méjì títẹ́ dẹ̀ ká ní bìsùlẹ́mán ayọ̀ ekele kakọ náà ní bìsùlẹ́mán ló ṣe pé ọ̀nà ọ̀nà ọ̀bọ̀ sí bóyì ànàsọ̀ ọ̀nà náà wọ́n domori don ni ne suleiman ahu no dɔtɔ no ka wa ma kafa suleiman omori oh, ka ne suleiman ama kawo o kawo be kafuri ti sehre be kafuri kufru obe o wa mori dɔtɔ re wa ma kafara suleiman walakin ash-shayatin kafaru omori oh, ke tuni ena mo kawo ena mo kafuri ti yu'allimuna an-nasa sihr dai ya azwa wa ni ni eyi wa pa lọ́sọ̀ náà èsì ẹ̀bùrẹ̀ ká yìí ìfẹ́ náà yìí wọ́n pa ẹ́ ní náà yìí yẹ ọ̀dọ́ yìí náà ni iná yìí àlùjẹ̀nu nìyí àlùjẹ̀nu tìbí náà yìí náà ni. mo lè sí èyí. kú wà ní nànà màsítàtà ọ̀tọ́m du awo n'ọnọ ụwa mezọ mezọ nile tenyo kata tezuwa nile jọni di awo nile minko wa obi miza obi bọm ọba paana obi drone ọmọ abebe minko wa dọntọ mori yi jọna ju ndọ ka ye ala ina kuwa ta ramu anabo kata obo ine ni o anabo kata obo ine ni o anabo kata obo ine. sọlọ. ومن رباط الخيل don wari dɔla ka yin ka yi ne ti ɲɔ ti se zuwa ne ne ribatul khayr umanta ana zadu di tinyi wa tete di tinyi wa ezi rɛ kɔɛ ko enehu enehu ini sɔnu sɛ ɔyɛ sina kɔrɛ kó ma bɔ ɔna umanta ɔna bi de hayɛ sini ọmọ rẹ̀ the highest ọ̀nà kérékéré níjọ náà àmọ́ imagine sákòókò yín anyi machine na kó anyi mẹ́ka àkúrà àkúrà ní tìbìlẹ̀ bóró ẹ̀ àmọ́ yẹn wọ́n ti machine òpìpì báà fúnfún fẹ̀hẹ́rẹ́ sọ tábà ọ̀rọ̀ pàmò ayò ìdí òtún ẹ̀yin sẹ́yìn press ọmọ ahẹ́rẹ́ náà wọ́n dọ̀ wí shoot láti ọ̀tọ́ mọ̀rí nìyà yàrá yẹn mẹ́ àbá mi ní mọ́tò ló fẹ́ bá kàlẹ́ rẹ̀ yí wọ́ọ̀plẹ̀ ààrẹ yẹn wọ́ọ̀ṣì epinenyi a máa fẹ́ kọ̀rẹ́kọ́ àbá mi pìtìyà orí mi ẹ̀ méjì jẹ́ ẹ̀

ọba replay nínú ìrẹ́pẹ́ bẹ̀rẹ̀ náà ṣe kórakó ọbí ẹpínlẹ̀ yẹn náà ṣe kórakó owó pípẹ́ náà náà ṣe kórakó ọ̀nà àlọ́ bẹ̀ wọ́n ní rẹ̀bá àtẹ̀lẹ́sà yìí mà fún ma ọbọ̀ ma nínú ẹ̀jẹ̀ mà ń tú kánà ọbọ̀ ma nínú bàbá ọmọ ní kùn iná náà jẹ́ bàbá náà sílẹ̀tì ọ̀tọ́ mọ̀ nínú wọ́n ní rẹ̀bá

ìjẹni ara ìlú sẹ́yìn sẹ́yìn ni ari kuwele ari ari zamari de ye ari soli ti na da da zamari kɛɛkɛ ti tɛfɛ kɛ na nɔ. umani jeli inyɔ umani jeli nigeria di nigeria ma ma ta ma ye ima ye ne kwara ye jɔn nɔ anyi yɛ ne ka ye ne kwara ka a bɛ display war i mean uh, war craft ɛ ɛ war jet. in state in the ana in state air force ẹni eh? kò wá bàa sanya basically ere ere zamari ẹ̀ ọ́ good order kò wá wẹ̀ jẹ́sí jẹ́sí lè display ẹ̀ bẹ̀ bá bẹ́ẹ̀ bí èyí rẹ̀ ó bá sáré kọ́rọ́ mi nínú ẹ̀ ẹ̀rẹ́ jẹ́sí ẹ̀kọ́ ẹ̀ n'etu dẹ́kọ̀ ẹ̀hìn náà dẹ́ amẹ̀rẹ̀ wọn náà hẹ̀ dẹ́ ẹ̀ zamari kí á sì ti tọ́ ọ̀rọ̀ ẹ̀ isi islam aka isi islam aka yọ kete nyiri bẹ nsọ náà tẹtẹ bọọdi ẹ má rẹbi etinye titi yọ níbi ọmọ abimbi ọwọ pipiam ọwọ imatam ọwọ ibinyam ọwọ imahiam awo mi tinye tete fọ ase mẹ nini turu ibu wọn bi. Adùn wọ́n lọ́ọ̀rì wọ́n adùn wọ́n kan.

dẹ́ẹ̀fọ́ ní bí yóò nínú wèsì kyeré wà wà nínú ìdí ní ẹ̀rẹ́ ká wà bótú yẹn wọ́n nínú dẹ́ẹ̀rọ yẹn wọ́n nínú. na yẹ ní náà bí gẹ́wọ́n nínú rẹ̀ bọ̀ ayé náà yà á bí gẹ́wọ́n nínú rẹ̀ bọ̀ dẹ́ẹ̀bí nínú bọ̀ wọ́n nínú dẹ́ẹ̀ ti tẹ́ pépè wọ́n nínú dẹ́ẹ̀fọ́ bẹ́ẹ̀ wọ́n nínú.

látọ̀ntọ́ mọ̀rí ni ìjúwé nira aládẹ́mìdé nàánẹ̀ ẹ̀tọ́ yìí o ẹ̀dẹ̀ oríṣẹ́dẹ̀ akọ́nàdẹ́ ẹ̀mọ́rẹ́ ìgbẹ̀kẹ́ dẹ̀mọ́rẹ́ kọ́ wárẹ̀ mà iré sí ìmìíràn ìsẹ́ àkàyè bọ̀ bọ̀nà ono yɛ kɔmɔri nipa nyi pepepe yi n'adze ni báwo bá ń tu yɛ ɔmɛ ɛdɛwɛ yi ɛdɛ sɔ hɛ ne kɔmɔri dɛ kɔmɔntɛ dɛ kɔmɔntɛ ne tɛ sukɛ nɛ dɛ kɔmɔntɛ ne tɛ su ana awon no kɛtɛ ne de kɔ n'onye ju ŋɔ ɔna ɔna nyɔ nkɛpɛ dɔn na bɛ mɛ ɔmɛ ɛdɛ yi dɛ ɛdɛ ɛfɔ bɛ a bɛ sɛ n'a yi bi ɔmɔ alise na syria bono alise na iraq bono alise na yemen bono eh alise afghanistan bono aya ke kata iwọ sọ amẹrika mẹ kata ẹ bẹ fọwọ bẹ wọn ẹ bọ ọlọfọwọ bẹ wọn dọọlọ ẹ bá yà hẹ. wọnẹmẹrika kọ náà ní ní ọ̀nà tó ìtì rẹ̀ ìsírí ọ̀nà àkọ́yìnlẹ̀ kọ́ nírọ̀ bí wọ́n ṣe ọ̀rẹ́ kàkà ẹ̀fọ́ mi bẹ́ẹ̀ mẹ́kù ṣe kó yẹn rẹ̀ ma ẹ̀fọ́ amẹrika náà bẹ́ẹ̀ sọ ka ìsírí àmà ẹ̀ mọ́ ọ̀rọ̀ amẹrika mi náà ń pẹ́tẹ́ kẹwàá náà nírọ̀ náà mẹ̀rẹ̀ tẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ọmụkọtọ ọmụkọtọ n'anya ka ya na ebe a ga igwe nwa anya enyi na-etinye mzireko omori ọba ya ya na-ekwu omori dị na ịta dị ve ha ịnịrị anọ dịpụtụta kenet ekini lahọla ọlọpụ weta lee ya na ìrẹ́ amáyẹ ọ̀bọ̀n náà òmùrí ọ̀bọ̀ ya rẹ̀ yà á yí ìrẹ́ ọmọ bèé yà ni ẹkẹ́bìrì ń yàn ọ̀bẹ̀ ìrẹ́ amábọ̀rọ̀ kò kẹ́gbẹ̀ẹ́ sí yìí bí àyà ti bí èrò rẹ fún dọ́ka yẹn sí yọ ọ̀bẹ̀ èkó òmùrí ọ̀nà máa ní sọ́ni pàápàá èkó òmùrí ní ọ̀nà máa ní sọ́ni pàápàá ẹ̀nà kó wáyé rẹ̀ máa hù ánìmù okomu dɛ n'an bɛrɛ abɛhɛ dɔmɔ ntɛmɛ abɛhɛ ta kɛta ne ɛna dɔbɔ tɔ ara sɔn ɛna kuma nga pepe pepe ani ìjẹ́ ni tẹ̀wéyìí ta ìjẹ́ ni ìjẹ́ nàngọ̀ yóò mọ̀ ní ta ìjẹ́ nìyẹn yóò mọ̀ ní ta ìjẹ́ ìkíkà àmà ẹ̀yìn mọ̀ náà ó kata sẹ́ gba ìjọ́sí kẹyẹ ìyẹn sẹ́ tuturutu àná ìyẹn yẹn tuturutu àná. àmà yà jẹ́ yóò mọ̀ ní àmọ̀ kẹyà jẹ́ àdó mọ̀ ní bàmà kàkà wà takùlá wà yóò alẹ́mùkùmọ̀ náà yóò mọ̀ ní nìyí kí ọrọ ọrọ yẹ ọdún òyìnbó ní bá dá dé develop ẹ náà jẹ ẹ ní ọdún ọhún ní bá dá àbùkù òmòrì yìí decimal point poro tɔjin ɛnɛ inventan oku omori yi yɛ ini eri medicine poro tɔjin the western world nana ka eyi refer to ibn sina slọtọ nkọ omori mu omori ọba mẹ poro omori ọba mẹ poro the new mirror and the science ọnà arabic new mirror number ananyansi mẹsàá ana ana ana ana ana science yi ɔmɛ ana ana jeli science ɔmɛ bɛ nan larbawa. larubawa e di roman figure roman figure jeli science ɔlɛ jeli technology roman figure wɔ kye to be awɔ ankume ɛɛ kɔnya yi nene ɛna awɔ pa bɛ ne etura ti ŋuna ŋunu gene mi ɛɛ wɔ roman figure mu ɛna bɛ ne nɔ one two three ní èlò iná ajé mi olóyìnbó oh, ní èlò arabic ni wáyà kò nínú encyclopedia bẹ́ẹ̀ yà ká òkè arabic ni mìíràn lẹ́wọ̀n kí lọ́rọ́ bá wọ̀ yẹn one two three ògbóró náà lọ́rọ́ wọ̀ yẹn ẹ̀wọ̀ ìwọ̀ yẹn ẹ̀mẹ́ bó yẹ ti science dó bó yẹ ti technology decimal point yẹn point ọ̀nà ẹ̀ náà kẹ́ ẹ̀ ẹ̀ yẹn mathematics òkú omi yóò yẹn bẹ́ẹ̀ tán náà. ibi bɛ hinɛ bi ɛyɛ maa kuma ti tɛ sɛ kɛsɛ kan na bi hiya ye kur'an bi hiya ye yɛlɛ tó mori k'a ye wa idu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayli turhibuna bi aduwallahi wa aduwakum wa akharina min dunihim la ta'lamunahum Allahu ya'lamuhum ọmọ yìí kà yẹ́ ẹ̀ máa ń tẹ̀yẹ̀ ń sẹ́ni tẹ̀tẹ̀ ìdí máa ń yẹra kọ́ ẹ̀ náà ni. bí èsì wà wà ní bí tí ọdíjọ́ òmòrí amárọ̀dọ̀ mi yà bí wà wà ní silva wẹ̀ tẹ̀ bí rẹ̀ bí èsì tírí àwọn ẹ̀nọ́ mi àzànyé ní kàkà ẹ̀ẹ́dẹ̀ ni ẹ̀ẹ́dàbà nínú ẹ̀nà yẹ nínú àná látà làmú nà wọ́n wà nínú aláhù yà alámù òmòrí ọ̀nà yìí mi wà nínú lórí yìí wà. ɛnɔ bɛ ma mori akaka yi ɛrɛ yi mɛ ŋɔ dɔn nɔ yɛ dɔn kɔmi mori yɛ wɛrɛ pɛnyin bɛ kana nafiki imama n'o ka yi ɛnyɛrɛ e koko mori o mɛ tiri munafiki ama munafiki ama mori ana ɛnyɛrɛ mori ɔno mori o ìsèkiri munafiki àwọn ọ̀dùkà yẹ asọ́sílẹ̀ ni túdà ha ẹkùn munafiki ọ̀nà rẹ̀ ẹ̀yìn sọ́sì yẹ kiri àwọn asọ́kù omori ni yẹ kọ́ni munafiki ọ̀nà òkiri àwọn. nípa ẹ̀yìn kẹ́nẹ́dì fáres ọ̀rẹ́ róòmù ni àmà alimami kabari dọ́nà àkànníkà yẹ alìjẹ̀nu náà omori àkàìsà wọn. sọ́tún tó omori ni. alimami kurtubi dọ́sọ̀rọ̀ kí ibi atabari kala inan izo onire onire na jetun baba kanika ka masuburi baba ma masuburi tonto mori ni baba masuburi o ihe baire ha inna no mori kaka wa akharina min dunihim la ta'lamunahum allah ya'lamuhum wa akharina min dunihim adama nya benye ne kaka eh ina zanen la ta'lamunahum alimami kutu bi ɔkɛ dɔw baba ahyɛ da yɛrɛ dɔw ka kɔ ɔlɔn na ɔlɔn na ɔkè yé nyɛ ɔdi ɔkà bu kò múlò sɔ kàkà lọ tá àlàmú ni wọn wọn ni alimami yɛ alamu o múlò yɛ wọn kɔlɔ kókó yɛ bà ká ama ama ama yɛ wọn ɔkà aho ká bi yɛ ɔmɔ hóun bóntó mori yi dɛ tóntó mori yi ni bɛɛ mori yɛ ká ɔ ni yɛ wọn. láti ọjọ́ mọ̀ ní ilé afárọ́ náà dáfàrọ́ pẹ̀ sí yẹ yìí kàyé alìjẹ̀nù nìní ẹ̀ẹ́ẹ̀ẹ́dì èyí náà kú mẹ́ntà yìí bí eré èdè èyí owó ní mẹ́ntà náà dáfàrọ́ náà pẹ̀ sí yẹ nìkí ìrì yọ ní mẹ́ntà yìí mẹ́ntà náà yẹ láfíà bẹ́ẹ̀ yẹ náà kọ́ mi ìrì yọ náà ọ̀yẹ̀ náà alìjẹ̀nù nẹ́ẹ̀ma ẹ̀ma kú ó ti yọ báyìí bẹ́ẹ̀ lè kó lónà aljanna nama kɔnɔ ara yi ba nyi enu basama bɛɛ hɔn ne bama yɛ nama ka bɛɛ a kan ka ye o kɔkɔrɔ bɔ wo sɛnɛ sɛnɛ uwe ne bama adu aljanna di wi wo ne ye o kɔkɔrɔ bɔ sɛnɛ sɛnɛ bɛɛ nyɛ tɛrɛ sɛnɛ bɛɛ e bɔ bɔ bɔ e nɔ uwe ne bama adu aljanna di wi tɔtɔ tɔmɔ di yi. تيجي صلاة رمضان وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وما تنفقوا من شيء na na ayɔnɔ ka yi wɔn a tún fi kún mi nhyɛ yi nfi sɛbi lila ɔno wɔ aba ne nene ɔno wɔ ase tɔhɛ nene ina kɛhɛ ina gu tɔɔba gugu ɔmɔ ne yi dodi jihad anyina ku tɔɔba gugu ɔmɔ ne yi jihad isu wo ebi du ha nene yiwɔ fa ilé ikun omuriko na esu nta tɛ hɔ na na teku tɛ ha teku. وأنتم لا تظلمون أغني هنا أغني هنا يونني أنبغى أني أثر إن حديث أنتم ريكا صلى الله عليه وسلم كي من جهز غازيا فقد غزى ومن أخلف غازيا في أهله خير فقد غزى هو يعني لكو جهاز ده هذا كان أما أذنى ما يتيوه wasanyere koya ewu a humanta yɔ esa are ba ɔna ba ɔbɛ wa wa sɔɔre ana ɛwɛ ano ɔntɔ mori kɛ ɔna ma ne ma ɛwɛ are ekura ko wɔbɛ yɛ yi ɛnni yɛ ma mɛ nuzure kɔ agogo ɔmori yi esan ejan wa mi to jɛ wa si pe wa tɛrɛ ɛrɛ ma ɔntɔ mori kɛ ɔna are ekura ko.

دون يلا كاكا اللهم أعط منفكا خلفا دون ساكاكا اللهم أعط ممسكا تلفا أصلا ما بدك ومري أبنا ناري كهن نتوزو بورو توزا نظارو توزا بيو مري nabɔ ɔmɔ ahyɛ a ɔmɔ ahyɛ a wɔahyɛ fa adɔɔlɛ so yɛ ahyɛ wɔahyɛ fa adɔɔlɛ so yɛ ahyɛ wɔahyɛ fa adɔɔlɛ so yɛ wɔn ahyɛ ɔdo lɔtɔ na fi wɔn ni fa adɔɔlɛ so yɛ ọ̀fẹ́ mọ́ ṣe dàgbà rẹ̀ sí ọdún lẹ́nu títí sẹ́ni lẹ́kọ̀ọ́ ìkìyà mi. ní mọ̀láìkọ̀ sọ̀rọ̀ náà mẹ́jọ kẹwọ́ wọlé àti mọ̀ sí kàn tàlàfà ẹni náà sùgbọ́ òkòkù àṣùfà gbúgbò ìwà mi. bọ́ksà ààrẹ ìwà bọ́ksà ṣùfà gbúgbò lẹ́ni ìbìrọ̀ ni kè ìṣíọ́ tó mi kú yẹra ọ̀nà ẹ̀ṣọ́ di yẹrẹ rẹ̀ rẹ̀ abdan nana bana ese ne ma hore sawa akaka ma ba ba keneme mo mori ya keneme a kunyo sisa yusa ni ya tara anda ba anyi to di sisa yo kon onya na na ko akonyi anda no jo ma goma o me o tu ku na ye ki malaika ni malaika do mori eti eti ni na na tu ni ni yo wa ati mumsikan talafa malaika no na akaka enena su ku ku de ne sha pa e wo mori wa do wa du ha we وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون صدق الله العظيم ناسا يا بقى الله يبقى من ناسا ما شاء الله فاني بس جمعني ما بدي أكاكا ويبيه من عجل ìjọ tí mọ̀rí nìyí ẹwẹ̀ ya ni mi a sort of introduction dẹ́ ẹ ọkọ̀ náà ẹ̀ bàbá náà bismillah amin alhamdulillah ẹ̀rù ṣe pé ẹ̀fún àkàrà yìí kẹ́ náà rẹ̀ wọ̀tẹ̀ amin wọn sí ilé ara sí rẹ ọba yẹ ká rẹ wọn kò máa ṣàlàyé náà bẹ́ẹ̀ ìjẹ́ ìlú rẹ náà kò tẹ ọkọ rẹ ọsọ wọn. ẹnlẹ́ ọdún sì wà rẹ ṣé ìgbà yẹ ọba ayẹ tirẹ̀ náà náà yẹ ká ọsùn ní ìrẹ́lá mẹ́ra ọ àpòyà mẹ́ra kàdé ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́tẹ̀lá rẹ. bọ́lá. ọkọ̀ wọlé ọ̀wọ́. ẹ̀ kúrò yìí wọ́n lè ní why you call it Richard Pot. Was narrow, you know, Shabon. Don't quite hear you. Shabon, yeah. Chief Mahari, or Lima. Sabai Abdul Latif, you are from Alabama. MashaAllah. Mufaba. Chief Mahari, Italy. Maka. MashaAllah. Hamza, Abu Musa, ẹnu bẹ. a ní kí wọ́n introduce ẹ̀ wọn ẹ̀ wọ́n kaka kuli wa kuli wa kuli wa awɔ. أبدسي أهم أموري أنه يغسل إلى طومن أموري أدوه اللهم أرنا الحق حقا وارزقنا اتباع الإسلام والمسلمين سوءا فصلت عليه صفة قولك جبار السماوات والأرض يا من له كل الأزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واصرف غضلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد بالسوء عائدنا عليه ولا يهيك المكر السجو إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ ولم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وسقم وسقم وذهاب علة وداء وداء وضال وفجاءة ونقمة وشدة وفتنة ومصيبة وبلاء والحقنا بالصالحين فعل لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين يا الله يا الله